I'll go. Whatever you say, Lord, I'll do. I'm available. I'm dependable. I'm reliable. Master, I'm ready. us for long. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ ìyìn ọlá àti ìbà fún ọlọ́run ọba tí gbogbo agbára àti ipá ń ṣe tiẹ̀ ọlọ́run tó wà tó ń bẹ tí ó sì máa wà títí láéláé àìkú àìṣá àìdìbàjẹ́ ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwaṣèyí olúwàfẹ́mi ogun ọ̀rùnyìnká ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ lẹ́lẹ́rí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àìkú ọjọ́ kejìlá oṣù kẹta ọdún 2023 àkúrẹ́ ọ̀rọ̀ yanjú wa ti òwúrọ̀ yìí náà ni àwọn ìjọ òde òní apá kẹta àwọn ìjọ òde òní apá kẹta ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ lámú láti inú ìwé iṣẹ́ àwọn àpọ́stólì orí kejì ẹsẹ̀ ìkejì ó lé ní ogójì sí ìkẹta ó dín ní àádọ́ta iṣẹ́ àwọn àpọ́stólì orí kejì ẹsẹ̀ ìkejì ó lé ní ogójì sí ìkẹta dín ní àádọ́ta wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stólì àti ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà, ẹ̀rù sì ba gbogbo ọkàn. Iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì púpọ̀ ni a ti ọwọ́ àwọn aposteli ṣe. Gbogbo wọn, gbogbo àwọn tí ó gbàgbọ́ sì wà ní ibi kan, wọ́n ní ohun gbogbo ṣọ̀kan. Wọ́n sì ta ohun ìní àti ẹrù wọn, wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ti ṣe aláìní. Wọ́n sì fi ọkàn kan dúró ní ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà ní ilé wọ́n ń finú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn. Wọ́n yin Ọlọ́run wọ́n sì ní ojúrere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yín ọ̀kún wọn ní ojoojúmọ́ àwọn tí à ń gbàlà. Kí Olúwa bùkún fún kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wá. Nínú ìṣe àwọn àpọ́stólì orí kejì ẹsẹ̀ kejì lé ní ogójì sí kẹta ó dín ní ogójì tí a kà fún wa tán yìí. Ìbéèlì sọ wípé àwọn àpọ́stólì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́sólè àti ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà ẹ̀rù sì bá gbogbo ọkàn iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì púpọ̀ ni a ti ṣe ọwọ́ àwọn àpọ́sólè ṣe gbogbo àwọn tí ó gbàgbọ́ wọ́n wà ní ibì kan wọ́n ní gbogbo ṣọ̀kan àwọn tí wọ́n ní sì ta ohun tí wọ́n ní wọ́n pín fún olùkọ́ gẹ́gẹ́ bí àìní wọn ṣe rí wọ́n sì fi ọkàn dúró nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà wọ́n yin ọlọ́run ní ojoojúmọ́ wọ́n sì bá ojúre gbà lọ́dọ̀ àwọn ènìyàn gbogbo olùfẹ́ nínú ẹ̀kọ́ ìyá rí àwọn ọmọ yìí pé wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì nínú ọ̀rọ̀ ọlọ́run tí kò ní àdàlú ọ̀rọ̀ ọlọ́run tí kò ní àtúnṣe wọ́n ń ṣe ìwàásù ọ̀rọ̀ ọlọ́run tí kìí ṣe láti fi dùn àwọn èèyàn nínú àbí láti kàn fi fún ní ara balẹ̀ ṣùgbọ́n wọ́n ń wàásù ọlọ́run bó ṣe yẹ kí ó wà àwọn ọmọ ẹ̀yìn fi ara jìn fún ìdálẹ́kọ̀ọ́ gidi wọ́n fi ara jìn sí òtítọ́ sí ìpéjọpọ̀ sí bíbú àkàrà sí àdúrà àti ààwẹ̀ wọn kò fi ìdíwọ̀n méjì ṣe bẹ́ẹ̀ ni ìgbé ayé wọn ó ń fi àpẹẹrẹ ohun tí wọ́n fi ń wàásù ó fi hàn ṣùgbọ́n olùfẹ́ ó bani nínú jẹ́ pé kì í ṣe ohun tí ó ń ṣẹlẹ̀ nínú àwọn ìjọ òde òní òní eléyìí ohun kan ṣẹlẹ̀ ní ìgbà kan ó ní ọmọdé ọmọbìnrin kan nígbà tí ó rí àwọn ẹ̀ṣọ́ méjì tí wọ́n há mọ́ra tí wọ́n ń tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run kan ẹni tí ó ń rìn lọ ní àdúgbò ibi tí ó ń gbé ẹ̀rù bà ọmọbìnrin yìí ọmọbìnrin yìí wá béèrè ní ọwọ́ ẹni tó jẹ́ bí ọ̀nkú tó ń tẹ̀lé pé ṣé wípé ọlọ́run kò lè dáàbò bo ọkùnrin ni àbí ìránṣẹ́ ọlọ́run kò gbàgbọ́ pé ọlọ́run tí ó ń sìn ó lè dáàbò bò ó olùfẹsẹ̀lánú pé báyìí ni ọ̀nà àwọn ìjọ òde òní tí ó ṣe rí tí wọ́n ń fi ẹnu kan wàásù pé ọlọ́run ní ààbò síbẹ̀ tí àwọn ń gba ẹ̀ṣọ́ ti ayé láti fi máa dáàbò bò wọ́n jẹ́ nígbà tí ìránṣẹ́ ọlọ́run tí ó bá rí báyìí báwo ni yóò ṣe lè dúró ní iwájú pẹpẹ tí yóò sì máa kọ́ àwọn ìjọ nípa ìwópalẹ̀ tí yóò máa kọ́ wọn nípa ìwọ̀ntúnwọ̀nsì àti nípa ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run fún ààbò olùfẹ́hàn gbangba wípé àwọn àpẹẹrẹ ìṣòro ńlá tí ó dé bá ayé òun náà ní eléyìí nínú àwọn ìjọ àtijọ́ a rí pé iṣẹ́ àrà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà láàrin wọn kò sì sí nínú ìsìn wọn kan tí wọn kì í ti ní ẹ̀rí iṣẹ́ ìyanu ọlọ́run ṣùgbọ́n lónìí bí mo bá ní láti yàn láàrin ìjọ ti òde òní àti ìjọ ti àtijọ́ n ò ní rówó lẹ́ẹ̀mejì kí n tó yan ìjọ ti àtijọ́ torí pé mo mọ̀ wípé iṣẹ́ àrà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu òun náà ni yóò máa tẹ̀lé e nítorí ọ̀nà tí wọ́n gbà fi ń sin ọlọ́run kí olúwa kí ó ràn ìwà tèmi lọ́wọ́ ká lè sin ọlọ́run ká sì lè rìn nípa ọ̀nà tí ọlọ́run là kalẹ̀ fún wa ní orúkọ jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi jẹ̀bi mo bá ti yẹ̀ kúrò ní ipa ọ̀nà tòótọ́ ẹ jọ̀wọ́ ẹ mú mi padà bọ̀ sípò nípa iná ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ kún mi pẹ̀lú ẹ̀mí mímọ́ ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ jọ̀wọ́ ẹ fún mi ní orí ọ̀fẹ́ láti máa fi ohun tí mò ń sọ fún àwọn ènìyàn kí n máa fi ṣe ìwà hù ní orúkọ Jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gba àdúrà olùfẹ́ wípé olúwa yóò fi ohun rere kún inú ayé rẹ ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogunọ̀run Yínká bí ọ̀rọ̀ ìyànjú ìbá ṣe ọ́ láǹfààní tí o sì jẹ́ alábòògùn fún nípa rẹ̀ tí o fẹ́ láti darapọ̀ mọ́ abá àjọsìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àtúntí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh dutola street off eric moro surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsàkókò máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ gbàtí tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ àánú èké yìí sìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ̀ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah. I'll go whatever you say, Lord. I'll do. I'm all